الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقسم ولا مبا أترى اسم أساجوا نبي محمد صلى الله عليه وسلم آه كانوا مبا وصحابه àti gbogbo àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé ìlànà tànàbí náà abẹ́ọ́lá ọba àlèkè ọlá gbogbo wa náà pátá ọlọ́run kò fi wá sí kúnlẹ̀ àánú rẹ̀ gbéra wọn sí i ṣe arahamu rahim pẹ̀lú ògbótọ́ ọlọ́run ọba a ó máa tẹ̀síwájú nínú tẹ̀síru súratul káf eléyìí tí à ń bá bọ̀ wá. lánàá pẹ̀lú ògùtọ̀ ọlọ́run ọba a bá àlàyé débi áyà tí ń sọ fún wa nípa ibi tí àtìbọ̀tán àwọn nǹkan já sí àwọn tá a sọ yìí wọ́n ṣe wàhálà láyé o wọ́n ṣiṣẹ́ láyé wọ́n tó wá ti jọ́ gbélé àdìkìyà hàn iṣẹ́ wọn sọnù wọ́n wá iṣẹ́ wọn sí wọ́n ṣòfò iṣẹ́ tí wọ́n ṣe abẹ́lẹ́ òun kọ́lọ̀ nǹkan mọ́jà wò ṣòfò tí wọ́n á lọ fa tí wọ́n fi ṣòfò ọlọ́wọ́n bá lè kẹ́ra ló sọ bẹ́ẹ̀ o kí ló fa tí wọ́n fi ṣòfò tí wọ́n fi ṣòfò náà ní wípé wọ́n ṣe gbèsè rí sọ́lọ́run irú wọn ni wọ́n máa sọ wípé a gbọ́ aya báyìí àwọn lè ṣe eléyìí àmọ́ eléyìí àwọn ò lè ṣe tí wọ́n wá ń sọ wọ́n máa fi aya kùránì ṣe yẹ̀yẹ́ wọ́n máa fa àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ sọ nírú àwọn bẹ́ẹ̀ tí wọ́n ti jẹ́ ògbóǹde àti kìíyàmù gbogbo àwọn dáadáa tí wọ́n rò pa àwọn ṣe náà tó jọ wọ́n lójú tí wọ́n ti jẹ́ ògbóǹde àti kìíyàmù wọ́n wà síwájú ọlọ́run abẹ́lẹ́hùn kọ́lọ̀ nǹkan mọ̀jẹ̀ káwọ̀ jẹ́ kan náà tí ó wà dáadáa wá sí o wọn lè tá ń ṣe ọlọ́run abìọ́ dákun gbà lọ́wọ́ wa o dákun mọ́ dáa lù wá láyà o tẹ̀rù fi gbọ́dọ̀ má ba yàn wípé ní gbogbo nítorí ọba ń ṣe náà tọ́lọ̀ ti sọ fún ọ pé òun gbà á èyí ni máa ń mú kí ọ̀rọ̀ fẹ́ le lọ́dọ̀ àwọn àfáà ní míì pé áà ah! kíyàn láyà láyà kọ́ máa yọ àlébù àwọn sọ̀hábà jáde àwọn ẹni tọ́lọ̀ ti sọ fún káànábì ti fún wọn ní sàtífíkẹ́tì àlìjẹ́nà látàyé pé ìwọ máa àlìjẹ́nà ni ọ́ ìwọ máa àlìjẹ́nà ni ọ́ ẹnì kan wá láyàláyà kọ́ máa sọkúsọ sáwọn àwọn yẹn ẹni pé ó ń tọ̀ ń wù ú ó yẹ kó kíyè sára ìwọ tí mo fi tọ́rọ̀ rẹ̀ já sí ògbélé tó ṣe tara fún ọmọ ọgbọ́n ti gbà á ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì bó ti ẹ̀jọ́ pọ̀ ń ṣe dáadáa tí wọ́n rò kó ń ṣe dáadáa táyé gan mọ̀ kó ń ṣe dáadáa lójú ọ̀tọ́ ọmọ ibi tó parí ẹ̀ sí. ẹni tó bá ti kú òun lálé máa ń pẹ́ ah, alhamdulilah ó kú sórí ìjọba ẹ̀ ó kú sórí ìjọba ẹ̀. mélòó mélòó ẹni tó kù díẹ̀ ìbá mi sọ fún wa. fàyà sí kọ́ ààrẹ yìí kìtà fàyà àmàlì àmàlì àlì náà ọ̀yà iṣẹ́ ọmọ àdìgẹ́nà ní ṣe é bọ̀ tẹ́lẹ̀ tó sì kù díẹ̀ tó fi já ìlàyé ọmọ ti ọmọ náà tó sì dọ̀mọ̀ náà náà ẹ tọ́rọ báyẹn gbogbo àlàyé tó ká àbó ṣe lórí ẹ̀ wọ́n sáàtì kọ́kọ́ rí pé físíkà ń táwà ń rí tẹ́lẹ̀ ní pé ah, àwọn èèyàn dáadáa rí lọ́ba ti gbọ́mọ láti kó díẹ̀ lọ́ba ti gbọ́mọ gẹ́gẹ́ ọba yà kúyà gbogbo bí aburú pátá òun lẹ́ẹ̀mọ́ àdúgbò ọmọ jẹ́ dídà ń bẹ̀. àwọn kan wá ń bẹ dáàmẹ́bì sọ pé ń mo tó àwọn èèyàn máa ṣe ábẹ́lẹ̀ tàṣí káwọn àtàwọn wí náà ń wò tuntun kùtè náà o lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ pa àwọn wà nìjẹ́ náà. àkọọ́lẹ̀ ilé táǹkà níbi táǹkà nínú Al-Qur'ani ní gbogbo gbàdára tó yé wa táǹkà nínú Al-Qur'ani ní dandan gbogbo gbà tó inna fatahna laka fatihan mubina liyaghfira laka Allahu ma taqaddama ọlọ́run àti ọlọ́run ní ilé ànẹ́bí tó ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jùlọ yẹn yẹn tòun ti bẹ́ẹ̀ tí ànẹ́bí wa ọ wá torí ẹ̀ má fi àwọn àlékún dáadáa kankan mọ́ ó tún ṣe bẹ́ẹ̀ náà ni torí délé ìjàmá ká máa bẹ̀rù ọlọ́run ọba ní gbogbo ìgbà ọ̀pá jùlọ ẹ̀ẹ́kẹ́rù ọmọ bà wá ìwọ̀n tí wọ́n ń ṣe dáadáa náà kẹ́rù ọmọ bà fún gbóni màá tán sí o kọ́lọ̀ ń jẹ́ alikán lórí dáadáa torí ìdí eléyìí àwọn wọ̀nyí yóò jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ rẹ lójú ara wọn wọ́n sì máa ríra wọn kó nífẹ̀ẹ́ rẹ làwọn wọ́n lọ ní iṣẹ́ wọn yẹn àgbá yóò sọnù mọ́ wọn lọ́wọ́ ń dọ̀wọ́ ìrìnkì àwọn torí wọ́n ti fò àwọn àwà tó lè ba sẹ́yìn jẹ́ pàápàá jùlọ asọ̀múra wa lẹ́yìn ọba ti dì í kọ́mọ̀jẹ̀kẹ́ bọ́ lọ́mọ́sẹ̀ wọn o kọ́mọ̀dá ẹbọ papọ̀ mọ́sẹ̀ àlìkìyàmọ̀ rẹ̀ kì í ṣe o. ẹbọ gbọ́dọ̀ lọ́mọ kankan ọba ti lọ́mọ kankan yóò bá jẹ́ ni. àti bẹ́ẹ̀ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ náà Al-Qur'an lọ́nà kílọ̀ rẹ̀ fún sallallahu alaihi wa sallam. àwọn sàdéhùn lánàá yìí pé ọlọ́run bá àlejò ọlá ó sàlàyé àwọn nǹkan wọ̀nyí náà nínú àwọn kan wa nínú Al-Qur'an. tó fi tú àwọn ọ̀rọ̀ tí a kà yìí alákàwọn ayákọ̀ kan tó júwe fún wa àdìsí kan wá láti ọ̀dọ̀ apá wa amur àtàpá wa musad wọ́n ní apá wa musad ní sa'altu abi ó ní mo béèrè lọ́wọ́ bàbá mi. كان بعد هنا هنا يفاوى سعد بن أبي وقاص سعد بن أبي وقاص أليس مني من المبشرين بالجنة؟ ها؟ سعد بن أبي وقاص nínú àwọn tọ́lọ̀ ń bá lè nínú àwọn tàà nẹ́bí sọ fún ni pé a ń tàbí ní àìlè jẹ́nà ṣùhánilá dákun kí ni yẹn tó wá sí àbẹ́yẹn bá dákọ̀ àwọn yẹn tọ́wọ̀ káàdẹ́bí ni ọmọ àlìjẹ́nà ni wọ́n ẹ̀kọ́ ara àrùn máa sọ pé yí èkó lè mí náà fi lè dàbí wọn. ìwé tí ó gba àwọn lójú ilé nìyẹn òun náà sábà ń dákọ àwọn àwọn ọmọ ayé ara àwọn yòókù máa sọ sábà ń sọ wọ́ọ̀tì ẹ̀ láyé á ah, àgbẹ̀sẹ̀ wo yẹn sábà gẹ̀ẹ́sì méjì lónìí bẹ́ẹ̀ sẹ́ wo yẹn ó ti wọ́ọ̀tì twenty billion dollars nítorí ní ẹ eh, àwọn ìgbà sọ̀rọ̀ ẹ fún olóòjò di fún olóòjì ṣùgbọ́n tó bá dákọ̀ ẹ kó máa dìjẹ́ náà lẹ́nu gan ọ̀sán ọ̀gá rẹ̀ ṣùhánàmbà èwo lọ́yẹ kó jọ wá lójú tẹ̀mọ́ twenty billion dollars tí ó dá a lẹ̀ táwọn kan tó máa jà sí <laughs> táwọn kan tó máa jà sí ní àwọn bá fẹ́ pín pé wò ní mú kẹ̀kẹ́ lọ kódà kẹ́ pé private jet yẹ bó ṣe bẹ́ẹ̀ ẹ̀ ṣe wọ́n tẹ́ gbà tó kú ẹ̀yà bẹ́ sàárẹ̀ ẹ̀ṣẹ̀ bá bẹ́ kọ́ bẹ́ẹ̀ ẹ bá wa sí sínú private jet yẹn ẹ̀ṣẹ̀ owó lóbò ní ìfúnlọ́kàn ẹ̀ṣẹ̀ kẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ owó lóbò ẹ̀wé sí mọ́ọ̀nì ẹ̀kàṣẹ̀ owó lóbò ní private jet yẹn òwúlò fún gbọ́ lọ́fẹ́ gùn lọ àwọn nǹkan sí àwọn kan tó kù bá kún wá kú wọ́n tún wá lódò ó sínú báyìí

ọkọ̀ lọ tẹ́ iná kó tó máa bẹ̀rẹ̀ jà lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ nǹkan lọ́dọ̀ wọn. tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ tí wọ́n á ní ẹwà dìndìnrín níbi pé ẹwà tí òkú ẹ̀ tó wá gbé ẹ̀yà ní kọ́mọ kó lè máa rówó náà lọ́hùn ọ̀ òṣòwò kan tí ọ̀nà lọ́hùn náà iṣẹ́ tó bá nínú àwọn tẹ́lẹ̀ oníkan jèrè àlìjẹ́nà látàyé nù. wọ́n ní àwọn béèrè lọ́wọ́ bàbá àwọn yìí pé ọlọ́run sọ náà Al-Qur'ani a'udhu billahi minash shaitani r-rajim qul hal nunabbi'ukum bil akhsarina a'mala. dákun ìrẹ́ mi ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ náà Al-Qur'ani yìí ọlọ́ni ẹjọ́ wọn sọ fún àwọn àwọn ni wọ́n sòfò jù láyé àwọn àwọn olùfò ju tẹgbẹ́ ojú òfò tí wọ́n ju tẹgbẹ́ lọ sẹ́ẹ̀kọ́ asọ́mọ́ alánà pẹ̀lú highest òfò yányá highest level òfò òun lọ́wọ́ bá lè pẹ̀lú àǹtọ́ka sí rí torí pé kíni ó gbé wá ní sígátùmọ́dá ismu tẹ̀fíì tó fi gbé wá sẹ́ẹ̀ pé nínú òyìnbó wọ́n ní kíní kan tí wọ́n sọ pé bí ìjà biggest tẹ́tẹ́rẹ́kọ̀ big, ìjà biggest small smaller smallest ẹ̀rí pé tí wọ́n ti dákọ̀ smallest ẹ̀sìn ọ̀fẹ́ hàn òfin tó ń tó kéré jù náà nù tí wọ́n ti dákọ̀ kí ló biggest ẹ̀sìn ọ̀fẹ́ tó tóbi jù ni wọ́n sọ yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ bá rí pẹ̀lú àṣọ fún wa ń bì sígbà tó lọ́n fi sọ nìyẹn pẹ̀lú àkàrí àwọn tí wọ́n ṣòfò ju tẹ̀gbẹ́ òfò tí wọ́n ju tẹ̀gbẹ́ lọ. wọ́n ṣòfò ṣẹ́ tí wọ́n ṣe. àbáwá sáré fún àdúrà kọ́sì ni inú àwọn tí ara yẹn lè kó síná nínú wọn ni àwọn nǹkan tá àbáwá yìí béèrè pé ṣé àwọn àrùríyà ọlọ́run bá rí ni ìyẹn àbáwá musa bàbá rẹ̀ léèrè. àwọn là ń pè ní àwọn tá ní àrùríyà yìí ìjọ ọ̀kan ni wọ́n tí wọ́n lọ tẹ̀dó sí kúfà àti ká sọ pé abúlé kọ̀ọ̀kan tá ń pè ní àrùrọ̀ abúlé kọ̀ọ̀kan náà ti sọ wọ́n ló kọ́ wọ́n ti àrùríyà ọ̀sára àrùrọ̀ ní wọ́n ń pe abúlé kọ̀ọ̀kan náà abúlé náà wà ní kúfà ó súnmọ́ kúfà báyìí. nǹkankan làwọn yẹn náà ṣe àwọn ni wọ́n péjọ tó ṣe yí pé wọ́n tako àfàwà ali wọ́n ṣe kíni wọ́n tako àfàwà ali. Àwọn ìṣòro. Mo ti fẹ́ kí sẹ́wà dára sí. àwọn àrùríyà yìí wọ́n ṣe nísìlá ọkọ̀ wọn sílùú wọn àwọn ni wọ́n péjọ lákọ̀ọ́kọ́ tó ṣe yí pé wọ́n takọ àfáwà Ali nípa ìdájọ́ tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná wọ́n á tún máa pè wọ́n ní Hawari wọ́n pè wọ́n ní kí ni ọ̀dọ́ wọn ní táǹkì ní síríkọ̀ Hawari gidi bẹ̀rẹ̀. torí pé wọ́n jáde wọ́n tako olórí pé olórí ṣe lè ṣe báwọn. wọ́n ní àbáwọn ni wọ́n bá wí bí yìí ni torí pé ó fi hàn wáyé pé nínú àgbọ́yé ẹ̀ náà béèyàn bá tako ẹni tó jẹ́ olórí pàápàá jùlọ níbi àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ní tí ò yí ọ tí olórí tá a fi sọ yìí tó dúró déédéé ẹgbẹ́ yóò olórí tó dúró déédéé èyí ń takò kódà kó lórí ó sì máa ṣàtúnṣe kó lẹ́kọ̀ọ́ bá ti ṣènà sí àbó lórí o gbogbo ẹ̀ lọ́wọ́ nínú súnà o kódà níbi ni wàá ń ta ẹ̀ mọ̀rọ̀ àlékún ádùn àbàṣì àbẹ́ẹ̀kọ́ ni kó ṣe pé ẹrú lọ olórí lórí lórí àlékún bìsínádà bìtọ́ à ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ rẹ̀ lókun ìgbà tí ọba ti sọ pé kẹsẹ̀ lọ́hùn. ṣùgbọ́n látọ́ àtàlẹ̀ màálùkì tí máa ń sí àtẹ̀lẹ̀ kọ́ àlè tó bá yẹ pé sọ pé kẹsẹ̀ ọlọ́run ọba ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé nígbà náà. ó ní kẹ́ ẹ máa ṣẹ lọ́hùn ẹ̀yìn sì rí pé àìṣẹ́ ah, lọ́hùn lélẹ́ ìwọ̀n ẹ̀ ní tẹ̀lé yìí. àmọ́ kò jẹ́ ẹsẹ̀ lọ́hùn ẹ̀tẹ̀ láṣẹ rẹ̀. kódà kọjá pé kó tún jẹ́rú áńgẹ́lì tàṣe pẹ́yìn tó wá jẹ́ ọmọlábí wọ́n ń pa yín láṣẹ rẹ̀ wá ń takò nínú tó jẹ́ àwọn tá ń pè ní àwọn tá ń pè ní àràhàrúríyà àwọn nìyẹn. ó ní là àbáwa tí àdúgbò àbúwà kọ́ sí rárá o kì í sàwọn ni ọlọ́run bá rí. ìfún àbá rẹ gbọ́ iṣẹ́ ẹ̀kọ́ sí kìí páwọn torí pé ó sì ń sọpẹ́ pé rúgbà yẹn lè jẹ́ kí sẹ́yìn ọkọ lù. látàrí tó ń ṣe ìyàwó bí àbí fẹ́ra ni ó ní yẹ̀wúdí àwọn yẹn làwọn tí wọ́n sọ yí pé ànábì Musa nìkan làwọn gbàgbọ́ àwọn ọgbà ẹlòmíì gbọ́mọlẹ́yìn ànábì Musa kùdẹ̀ kí wọ́n tó padà jàǹbá ìlànà tànábì Musa náà ni o tíra ànábì Musa ní kí wọ́n gba ànábì Ọlọ́run tó ṣáájú àbáwọn ànábì Ọlọ́run tó wá lẹ́yìn ńgọ́. bákan náà wọ́n ní sẹ́wọ̀n nàṣọ́rọ́ ni àbáwọn nàṣọ́rọ́ ni àbáwọn kírísítẹ́nì ni àbáwọn ni àmàlì yẹ̀wù tẹ́ láwọn yẹ̀wù bíi كذبوا محمدا صلى الله عليه وسلم وقع نبي نرى وأما النصارى سواء نصارى انتوا àwọn tó jẹ́ ọ̀gá tó bẹ̀rẹ̀ christianity lójú ayé ànẹ́bì là ń sọ láwọn tó yẹ kó wọ́n ń ṣe christianity yẹn lójú ayé ànẹ́bì kí ni wọ́n ń gbà náà káfàrú bèlì jẹ́nà àwọn ní òsì ń jáde jẹ́nà pété abá ti kú ó ti tán náà nìyẹn sẹ́yìn kó sì ń bẹ́ẹ̀ náà àwọn kan lé ní náà bẹ́ẹ̀ wọ́n ní òsì ń jáde jẹ́nà kankan kò sí díngàlì jẹ́nà tábà ti kú gbẹdú tán náà nìyẹn ayé yìí náà ni ló bá yẹ kó máa tá à ń sọ yìí ayé náà lọ́jọ́ wọn lógún prosperity ayé ni tata láyé ìwọ́n tó bá ti láyé sí ni ló bá yẹ kó máa àwọn ẹni tá à ń sọ yìí àwọn ọkọ̀ gbogbo ọ̀la náà ní fi wówó. bákan náà wà kọ́lù látọ̀ àmọ̀ kíyàwó láṣàrọ̀ wọn ní kò sí nǹkan kan àní jẹ àní mú mẹ́ẹ̀. bákan náà àwọn àrùríyà alẹ́dínà yankudu na àdọ̀lá àwọn tí wọ́n tú àdéhùn ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kẹ́ni tí ń bá dì ní sáàkì lẹ́yìn ìgbà tí wọ́n ti dì í dáadáa tẹ́lẹ̀ wọ́n wá tú yẹnni pé lẹ́yìn ìgbà tí wọ́n ti láwọn tẹ̀lé àbáwa áàlì tẹ́lẹ̀ tó lásìkò àbáwa áàlì nìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n padà wá ṣe kẹ́ni wọ́n padà wípé àbáwọn wọ̀nyẹn ni wọ́n ní àwọn wọ̀nyẹn kọ́ ò ṣùgbọ́n bá wa ibùdó kẹfìr kọ́nà ọkọ̀ bá yọnu fún wa. wọ́n ní àdìí àlàyà wà máàná àlì wọ́n látọ̀dọ̀ àfáà ìmọ̀mù àlì gan wọ́n ní àdìí àyà tó lè kẹrì ma tẹ́sùmù lè àrùríyà kàmá tẹ́sùmù lè wà nàṣọ́rọ̀ wà fẹ́rì. ó kọ́ yẹ̀wúdì sínú ó kọ́ nàṣọ́rọ̀ sínú ó kọ́ àwọn àrùríyà tá yìí náà sínú àtàwọn ẹlòmíì náà táwọn náà bá tún lérú ìròyìn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́ àwọn tí wọ́n pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ wọ́n takò ọlọ́run pa ànábì lólódodo àwọn pa ànábì lónírọ́ làkọ́díjá àkún ọ̀sùn lónìí ní àǹfùsìkù ọlọ́run ló jù sí wá dé ọba èyí pa ọlọ́run sọ láàyò ní ìpé kí ni o níbi tí ànábì ẹ̀yíṣákọ́ ni tí ń sọ fún wa náà alukura ni pé ojúṣe mi ń bọ̀ o mi ń bá àdìmọ́dá ismuhu ahmed ó kọ̀ ọ̀rọ̀ ọmọ jẹ́ ahmed ìgbà tó dé ń kọ́ tí wọ́n gbàgbọ́ ọ̀gbàgbọ́ gbogbo àwọn eléyìí ó fìdí ẹ̀ múlẹ̀ yìí pé àwọn náà tako ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú láwé wọ́n wá ní gẹ́gẹ́ bá a ti mọ̀ pé náà alukur'an àná àmẹ́sẹ̀ láti di áwù láyà rẹ̀ lọ́kùsù wọ́n lórí àwọn yẹn láyà nítorí ẹ̀fọ́ kalẹ̀ lóòótọ́ ó sọ̀kalẹ̀ lórí àwọn Yahudi ó sọ̀kalẹ̀ lórí àwọn Nasara ó sọ̀kalẹ̀ lórí àwọn àrùríyà àmọ́sá láàwù láyà bal hiya ahammu min ada gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ọ̀rọ̀ kárí ilé lòun máa ń jẹ́ ó kó àwọn tó فانت يبقى يا متى على الزبالة قبل خطاب اليهود والنصارى قبل وجود الخوارج بالكلية wọn láwọn àdìsẹ́ńgbà táwọn ìsọ̀kalẹ̀ gan-an àwọn yahudi àtàwọn nàṣọ́ra ọ̀rọ̀ wọn ò tí ì máa bẹ̀rẹ̀ nínú Madina ńgbà náà kátó wá sọ pé àwọn kàwárì tó ẹ pé lẹ́yìn ìta ni lẹ́yìn lẹ́yìn ìgbà tí ànábì ti kú ti tẹ́ náà lọ́wọ́ tí wọ́n tó ṣẹlẹ̀ gan-an àwọn àrùn yíyà tá ń sọ yìí á rí pé ìgbà táwọn padà bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí kò ránì kékeré lẹ́yìn ìgbà tí kò ránì ti pé gan ni láti bá sọ pé tó rí wọn gangan. ìdàn á sì sọ pé ọ̀rọ̀ yẹn o ó kó àwọn náà sínú ni kí ṣe pé tó káwọn pé tó rí wọn gangan náà ló wáyé. torí ìdí eléyìí ọlọ́run bá àlejò ọlọ́wọ́ sọ ń tó àwọn nǹkan wọ̀nyí náà náà Al-Qur'an àyè ní láàlè mọ̀ pé kó kálukú wa ká sọ́ra inú súrà tó kálukú wa ni wọ́n káàtó sí ámìlàtún násílà tẹ̀sílá náírán hàmìyà ọlọ́lá ojú kan bẹ́ẹ̀ yóò gbọ́dọ̀ ní kíámà ọ̀sí à yóò burú mọ́ ọ lágbárí fẹ́ǹsì ni àwọn tá a sọ yìí ámìlàtún násílà wọ́n ti wàhálà láyé e, o wọ́n dààmú láyé o ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ tẹ̀sílá náírán hàmìyà wọ́n jóná ni torí pé kẹ́nẹ̀ torí pé iṣẹ́ tí wọ́n ti sọnù òṣìṣẹ́ tó le làwọn níwájú ọlọ́run ọlọ́ntúnṣọ́nù súrátù Nur ọlọ́ni walladhina kafaru amaluhum kasaratin biqiyati yasabu zamanu ma'a hatta idha ja'ahu lam yajidu shay'an wa wajada Allah adọ́kọ̀ni ọlọ́ni ẹ̀ẹ́ àwọn ẹni tí wọ́n sáì mọ́re sọ́lọ́wọ́ ọba àwọn tí wọ́n ṣáyé gbàgbọ́ sọ́rọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́ni àmẹ́lù wọn iṣẹ́ wọn tí wọ́n gbọ́ kàtẹ̀ báwọn ṣe láyé kàṣàrọ́ọ̀dẹ̀ yóò tà gẹ́gẹ́ bíi níta máa ń pè ní à ń pè é ná òun kà ní pè ní ṣé mìíràn jìjẹ́ wọn pè é à ń pè é ná tó ṣe pé tẹ́ ẹ bá ń lọ lójú títì ẹ máa rò pé mi ń bẹ lọ́kẹ̀kẹ́ abẹ́ẹ̀kọ́ wájú tó ń bá mú ẹ máa rò pé ah, omi ni lọ́kẹ̀kẹ́ yìí omi ni lórí títì yìí pàtẹ́ bá débẹ̀ rẹ̀ tó mọ̀ pé ah tẹ́ bá ti ń sún sí náà pé fóònù ya ń sún síwájú sí ni kò fóònù ń bẹ̀ ẹ wà pẹ̀lú ẹ wọ ọlọ́wọ́ bá ẹ wọ ọlọ́wọ́ bá wa sẹ́nìkan tó mọ̀ ọ̀rọ̀ kò sọ́tọ̀ tó lè sọ́bọ́lọ̀ sí sọ kẹrẹ eléyìí náà tó dẹ̀ ní láti náà tó hàn ẹni nǹkan bá kọ lọpọlọ rẹ̀ òní ọ̀rẹ́ àmà pàtó sílé lẹ́yìn pé ìfẹ́ ẹnu tàbí kájú ọpọlọ kalẹ̀ tí ọpọlọ ìyá bá pé gan tó bá ti ń ka àlùkò àwọn ètò kìí sọ̀rọ̀ ẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run ni orí ẹnìkan ò lè pé kọ́kọ́ wá àlùkùránì ká pé ọ̀jọ̀gbọ́n kan kọ́ wá kọ́ bá àlùkùránì lè ní bí ìgbà tá Kùránì ọkọ̀ kalẹ̀ challenge náà lọ́nà ti ṣe challenge lọ́nà ti ṣe nípa alẹ́bíṣẹ́ ti wípé èdè láyé kò sí èdè ọ̀hún tó lè bí ti lárúbáwá kò sí èdè tó bí ti lárúbáwá torúkọ́lọ́n ti ṣe challenge ni pé wọ́tọ́ bá mọ̀rọ̀ ọ̀sọ̀ ẹ̀yìn tẹ́ mọ̀rọ̀ ọ̀sọ̀ jù sọ̀rọ̀ Al-Kùránì kalẹ̀ fátúbì súrà ti mímísìlì yìí challenge lọ́nà ju kùránì ṣe ẹni ọba tó bẹ̀nu yín tẹ́ ẹ pòfẹ́sọ̀ ọ̀gẹ́nìkan falasífà gbogbo tó kẹ́ jẹ́ ẹdún láàrin ọ̀rọ̀ sọ ẹ̀sọ́ bá lùkùránì kárí. àǹfààní tó bá lọ jésù pé dèmí náà lọ́wọ́ tó tú à ayé lẹ́bù ń gbà yẹn ni náà náà wà á fi sọ kùránì kalẹ̀. ṣùgbọ́n láti lè fi challenge pé òun lárúbáwá ni wọ́n máa rí àwọn àwọn máa pààdù àná ìpé ọ̀hàn àwọn mọ̀rọ̀ sọ lárúbáwá ti sọ̀rọ̀ lóòótọ́ ẹni wọ́n gbọ́ lárúbáwá ni wọ́n máa yìí ah lárúbáwá mọ̀ ọ̀rọ̀ kọ gan wọ́n máa sọ̀rọ̀ ẹ sì máa rí wípé àwọn pàṣẹ́hà ó máa jáde ní ọ̀rọ̀ náà tí ìlà gbọ́ èdè lárúbáwá ní níta ìsọ̀ yìí yóò pẹ̀lú pàbọ̀ yá àbẹ́ àǹkan adé torí kó jẹ́ kó fún méjì ẹ̀sìn ni kì í ṣe kó kó fún méjì Islam lárúbáwá lọ́mọ̀ ọ̀rọ̀ kọ̀ jù pẹ̀lú àwọn ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ti mọ̀ sọ tó ẹbọ́ bí ẹ wá sọ̀rọ̀ àlùkùránì ìgbà àti sọ́kalẹ̀ ìjárí rẹ̀ wá wọn ò tó bẹ́ẹ̀ wọn à tó bẹ́ẹ̀ ọlọ́run ní kéré nígbà tó kéré kódà ni wàlàwọ̀ káàmì báàdùn lè báàdì gẹ̀ẹ́rọ́ kátó lọ wáwọn àlìjẹ̀nú wọn kátó wá ràn wọn lọ́wọ́ kán gbé nǹkan kán gbọ́gbọ́n gbé nǹkan wá wọn àrí ẹ̀ sọ kí ló mú àyà síbẹ̀ bọ́lọ̀ ti èyí náà fojú wò tá a bá ń lọ lọ́kẹ̀kẹ́ nínú oòrùn a máa wò lórí títí láì sígbà tó nígbà tó ní wà ń tẹ̀lé tọ́ àdẹ́ẹ̀kọ́ ni sẹ́wọ̀n yí pé àwọn ọmọdé tó kí ni nínú ilé bàlágà bàlágà sẹ́wọ̀n tó nínú àgọ́rù tẹ̀sí torí pé gbogbo àná ìta àti rírun nǹkan yẹn nke nǹkan yóò lè yé wa àlìkìámọ̀ wọ́n lè yé wa kò sẹ́ni tó ti dá àlìkìámọ̀ ṣùgbọ́n pàtó náà bá ń sọ wípé tó bá ti jẹ́ náà gbogbo iṣẹ́ tó ṣe ọmọ màá nípa ò gẹ́gẹ́ bí ó ṣe a máa wò ó lọ́kẹ́kẹ́ ó dà gẹ́gẹ́ bí yóò máa wọ̀ kankan abẹ́rìdá ọ̀nà alladhina kafaru àwọn tí wọ́n sàì mórí àmánù ń iṣẹ́ wọn tí wọ́n ṣe tí wọ́n gbọ́ kẹtẹ̀ká ah, ìyẹn ní sọ́tà ní lọ́wọ́dí ọlọ́run àà ah, àìmọye ọmọ ọlọ́run àwọn ọlọ́mọ kẹta rẹ̀ léwe àìmọye àwọn ẹni tí ò lówó lọ́wọ́ tá fún ẹ eh, ọlọ́run dákú méjì ṣe wọ́n sọ níwájú rẹ̀ ọlọ́run láwọn aṣẹ kọ̀kọ̀kọ̀kọ̀ tẹ́lómi ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ bàjẹ́ abẹ́rẹ́ta ọlọ́run láwọn ń tẹ́wọ̀n yín tí wọ́n bá déwájú ọlọ́run kàtàrọ́ bí yóò dà gẹ́gẹ́ bí a ń pè é mẹ́ni bìkí àtẹ̀ẹ́ tó wà láàyè kan yàtọ̀bù dọ̀mọ̀ àánú máa a sẹ́ni tó ń gbẹ́ngbẹ́ ọmọ òwúdọ̀ lẹ́kẹ̀kẹ́ omi lọ́wọ́ lọ́kàn ìgbìmọ̀ ìgbìmọ̀ omi lọ́wọ́ lọ́kẹ́kẹ́ ìgbé lọ́mú ẹwọ tẹ̀sí gbà àwa náà ti ti sẹ́sálì kìí àmọ̀ tàbí bá sọ́mọ̀ sí lọ́kàn balẹ̀ pé àì dúkú bá tiẹ̀ lédéódé ládùú àwọn sẹ́ta ní àbí àwọn ọmọ ọlọ́mọ tá a máa ń lé ẹ̀kọ́ àmọye okó tá a tọ́jú àmọye ọmọ òrukàn tá a ṣe dáadáa sí àmọye àmọye àmọye àmọye kọ́là kìí àmọ̀ lẹ́yìn àwẹ̀ kíní kan ẹbí jẹ́ náà wọ́n balẹ̀ pé ah, àwa يعتبر ظمآن ماء حتى إذا جاءه ọlọ́n tọ́wọ́ wá dé bẹ́ẹ̀ lámú yẹ gidi òṣè à kò ní bá nǹkan kan bẹ́ẹ̀ kò ní bá omi nǹkan kan bẹ́ẹ̀ ẹni ọba ti rí eléyìí rí bọ́láàdì tí a mọ̀ sí rí fáwọn nǹkan nìyẹn àwọn tọ́lọ̀ ọba àlékò láti ọgbẹ́ alẹ́ bíi náà dábàrú àwọn tí wọ́n sáyẹn mọ́ orí fún wọn lọ wọn sì kúfúrù òfo ni fún yàtọ̀ mọ̀lá ìkẹ́ o òfo jọ́kejì ọjà <laughs> òfo ni o ẹni tó bá ti mọ àwọn ọjà tí wọ́n máa ń ná bí ọjọ́ márùn márùn àwọn àwọn kéékèèké ilé máa ń kó lè tọ́jú méje dáadáa ìfẹ́ ìyàbá wa tẹ́ ti àwọn ọjà ọjọ́ márùn márùn ẹni bá lọ jà níjọ́ kejì ọjà bóyá rí kí ni ọba lọ́jà yóò bá àwọn ẹyẹ àwọn ẹyẹ tí àwọn wá ta etí wọn káàkiri lánàá tí wọn wá ta jẹ ìjọba nìyẹn ṣe òfò ọjọ́ kejì ọjà ó ní báǹkì kan lọ́jà tó pé àwọn èèyàn wọ́n àti ètò gba oko lọ tí wọ́n tuntun lọ lè múra ọjà jọ márùn-ún mi kalẹ̀ ó lè bẹ́ẹ̀ nìkan kan lọ́jà yàtọ̀ sí ọjà ojoojúmọ́ tà ní lórí torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àlejò ọlá ń kù wáṣá kí oṣù kó lè yé wa ọlọ́ọ̀bà àlejò ọlá ní áta ìdájà àwòlámú yẹgídì òṣè a kò ní rí ìjẹta ń bẹ̀ wàwá jáde àlọ́ọ̀ ìndà tó wá délé ọlọ́run yóò bá ń bẹ̀. fọwọ́ pa o ìṣàbà yóò wá pé ẹ̀sán ìwà tó hù tó bá fẹ́ rẹ̀ yẹn jẹ́ tí òjò ní dáadáa kan yóò wá gba ìsan eléyìí tó ṣe láyé nítorí kú gbogbo àwọn eléyìí tó ṣe dáadáa tó kù dànù mọ́ lọ́wọ́ yóò wá rí lẹ́ pé áà ah! tàbí kìlọ̀ fúnra wa tí wọn náà ti máa ṣe tí ó kù dáadáa tí wọn náà ń ṣe tí ó ti máa ṣe tí ó kù dànù wájú ọlọ́run rẹ̀. sẹ́mi náà máa ṣe tó lè kù dáadáa tá a rò pa à ń ṣe síwájú ọlọ́run tá a ti máa ṣe. àwọn kẹ́kọ̀ọ́ kẹ́sùn bẹ́ẹ̀ alábìrin kí ni ìyá kan wà lè àkàrà àìbẹ̀kọ́ ni فإن الأكل تأكل الأكنات يأكل الأكنات كما تأكل كما تأكل نار الحطب أحسنتم بارك الله فيكم أنا من أجنا سكيتا أجنا سكيتا من طبعا سيلومي جاني سجوني كتاجولون ọkọ̀ rẹ̀ o gba kàkùmù kan bẹ́nu kálẹ̀ mọ̀ pé kéré sípẹ́ ọ̀kan máa o ní mùsùlùmí láti bùkátà sí wípé àníṣẹ́ ẹ máa ṣàlàyé fún ẹgbẹ́ máa gbọ́ o torí pé tọ́ba ti dọ̀hún ẹ̀rí tọ́ba ti dọ̀hún ẹgbẹ́ ń padà àwọn òṣèṣe máa o báyìí máa ní ọ̀hún ọ̀tún kọjá ọkà tó bẹ̀ ọba pé mc làkò tó gbé wá mc bag wọ́n sì rò pé àdìẹ̀rù ah, síbẹ̀. ọkọ̀ ìdíbẹ̀ ní pé empty bag ó ti jò dànù kéèta ó dà gẹ́gẹ́ bíi kéèyàn olóhùn gbé àpò ráìsì kéèta ọ dà gẹ́gẹ́ bíi ọ̀bẹ tọ́rẹ́ àpò wọn kọ ní ra ẹ̀kọ́ sókè tọ́wá rẹ̀ ń dìbò yàn lọ lọ kódà dókítà wá ń èyàn olè gbé ìlú ìgbòbádù ìgbàn láti jò tán ó ṣe rí gẹ́rẹ́ nì arẹ́bìnrin ìgbìnà sí kẹta kẹta tẹ́rí yẹn yá kúrò àfànàt gbogbo dáadáa tí yẹn rògbìn níwájú ọlọ́run yóò máa jẹ ni yóò máa jẹ díẹ̀ díẹ̀ yóò máa jẹ díẹ̀ díẹ̀ àrẹ́bì tí wọ́n gbóhùn náà wá ní ìta àfẹ́rẹ́ ẹ̀kẹ́ náà kó lè yé wa tẹ̀fẹ́ àwọn òwe ni kẹta tó òye mi jàre àlẹ́bí yóò yí ọ wọn náà lọ wá igi tínrín tínrín kó o kì í bọ́ná bẹ́ẹ̀ ni náà ṣe yọ jẹ́ tánísìn tí ó dèrú àlẹ́ẹ̀kọ́ àlẹ́bí lákòójú ènìyàn tí ó yẹ yí ọ tó rí gẹ́gẹ́ bí iná ó ṣe gbẹ̀gì ìṣẹ́pẹ́ yẹn tí ó jẹ́ lúbúlúbú bẹ́ẹ̀ ni kèéta náà jẹ gbogbo tẹ̀rẹ̀ tán gbájú ọlọ́run yóò wá di ìpè tọ́lọ́wọ́ bá rí kí ọlá ah gbogbo wàhálà tá a gbogbo bí wọ́n ti wá ọlọ́run dákun o káyà yìí kẹ́rù ọba wa dán o kódà ìyọ́n bẹ̀rẹ̀ rí wípé ayà yìí tó ṣe péjọ lórí nìkan ní báyìí mùsùlùmí lẹ́yìn kókó rẹ̀ ẹ̀kọ́ sọ́ra jù pípa àlà ń ṣe ìdí àwùjọ ni wá ni wá ọlọ́run òun

ọlọ́ni inú lẹ́dì náà mọ̀nà wà mí ló sọ lè ha ọlọ́lẹ̀ wà á rí dájúdájú àwọn ẹni tí gbàgbọ́ wọn dúró déédéé tó sì yí pé wà á mí ló sọ lè ha wọ́n tún wá ń ṣiṣẹ́ rí káànà tí làwọn jáǹnà àlìjẹ́nà fìdáwùsì ló fi tàwa lẹ́rù ọlọ́run gbogbo wa tó sọ wá di ọmọ àlìjẹ́nà ọlọ́run dákun bí ọmọ rọ̀ wá lọ́run láti dé. ẹ̀rí ọlọ́nikọ́ra ìyẹn nìkan kọ́ khalidina fiha wọ́n máa bẹ́ńbẹ̀ lọ béèrè láàyè dégbòó náà àníhà ṣèwàlá. wọ́n àní fẹ́ǹ tó gbọ́n kó mẹ́ wọ́n àní sojú kòkòrò kẹ́kẹ́ tó gbọ́n kó mẹ́ àlìjẹ́nà yẹn a máa tó pé tí ẹbí tí tí ẹ̀bá ti rìn náà ìran rò pé bí ẹ̀ tó lọ tẹ́sì ìbì kan kò sí ti ọ̀rẹ́ lọ tẹ́sì o ẹjọ́ tó tẹ́sì kò sí tẹ́sì kẹ́kẹ́ èyí tó ti níbẹ̀ òtítọ́ tààlẹ́ ti sọ fún wa pé tẹ́lá ti jẹ́ ìrìnàlẹ̀ tí àwọn ọlọ́wọ́ máa bá wa sọ̀rọ̀ ẹ̀ máa sọ fún wa pé kí lẹ tó fẹ́ o àfẹ́ ìtẹ̀kan mọ́ láàyè èyí ti tó àfẹ́ ìtẹ̀kan mọ́ ẹ dákun bẹ́ẹ̀ lẹ́nìkan gbádùn tó láyé tó wọ́n lè tó lé fún fẹ́ tó torí nǹkan tọ́ka sí láyé tá a wà yìí yóò tún rí nǹkan tọ́ka sí bí ọba ti rẹ̀ tẹ́rù Tinubu lẹ́yẹ kó tún máa wókó wọn fẹ́ jẹ pẹ́sidẹ̀ntì Nàìjíríà àbí gọ́ọ̀padà ní ọ́ tí ń fọ́ bá jẹ kó tún alẹ́ ọ̀nà tó fẹ́ jẹba ó sì ti gbàrà wà lórí ọba òní rẹ̀ ẹ̀ẹ́dẹ́kọ́ káàdì lórí òun náà tó káàlẹ̀ pé òun náà wà nù bẹ́ẹ̀ tí wọ́n wà òun náà ẹwà tó bẹ̀rẹ̀ pé tó ní tí ń bẹ̀rẹ̀ tó kàn tí lẹ́fún yóò ó tún ní tí ń bẹ̀rẹ̀ mi rẹ̀ ó kálẹ̀ mọ̀ pé báyé fèrí nu ṣùgbọ́n jọ́ta rí anábìnrin kàtìgórí kárẹ̀ là á sọ pé ọ̀hàn we need nothing we need what we need nothing a ní ìdìbò kẹkẹ mẹ́ ilé ìtọ́nà ti fẹ́ fún àyè ti tó àlọ́ ẹ̀yìn lẹ́ẹ̀mọ́ ó fi júwèé tí gbàgbọ́ àdìjẹ́ náà ti tó ní o láàbì láàbì ìdìbò kẹkẹ mẹ́ ọlọ́run máa gbà pé tẹ́lẹ̀ bá tó fi ìjà níhàn yẹn tó máa pé ìjà míì tó dùn ìjà jù mẹ́tẹ̀ wà ń lọ. ànábì ni ọlọ́run wa rárá sí gàgá á wà á rí ọlọ́run gẹ́gẹ́ ráì Allahu akbar á ọlọ́run dákun kàwá sí mẹ́tẹ́ orí ọlọ́run jọ náà. ànábì ni lọ́bọ̀rù wa táwọn àwọn ọlọ́run báyìí á ti gbàgbé gbogbo bàdà lùdẹ́ náà. nínú ọlọ́run táwọn ọlọ́run lọ́kọ̀ báyìí òun ó kún dùn ju gbogbo ń tà ń jẹ gbogbo ń tà ń mu gbogbo gbádùn àdìjẹ́ náà yóò tún dùn jù àwọn wá pé ah ọlọ́run ṣe bó ṣe rí rè ọlọ́run ṣe bó ṣe rí rè Allahu akbar Allahu akbar ọlọ́run àbíọ́ lákùn kàwá sílẹ̀ tí ó rí ọlọ́run ọba ń jẹ́ náà wọlé ta kúkú ń sọ yìí ẹ̀ńtọ́ náà ọ̀fẹ́ dáadáa fún lọ́kàn máa wọlé sí <laughs> ayé إن إرادك منا لو أردناك جعلنا كل ما فيك يريدنا أيها المورد أن وتغنيكم بالإسلام تدوس إسلام وتغنيكم بتلتله وتغنيكم بلعنة النبي أيها المورد أن إن إرادك منا بغنيكم بتلوه سيسيه tó gún rí kò ń bí ìlànà tàwọn tọ́lọ́wọ́ bá tó gún rí kò ń bí ìlànà tànẹ́rì ọ̀ láwọn àròdì náà kájà àlìnà tó bá yẹ pé a bá gbèrò kó torí ire ni tá a bá gbèrò kó ọ̀nà gbádùn ni tá a bá gbèrò wípé dáadáa ó jẹ́ sí ẹ̀ náà ni kó là máa fi kàyórí ìdìnnà àbá ṣe gbogbo tí ń bẹ lára rẹ pátá àtomi ara rẹ àtẹ̀jẹ̀ ara rẹ àti gbogbo oríkèéríkèé ara rẹ àwọn ọlọ́wọ̀n ọba ni ọba máa fẹ́ ìlànà tàwọn ọlọ́run ọba ni wàá máa tẹ̀lé ṣùgbọ́n gbà tó ṣe wípé dáadáa àwọn ọlọ́run ọba àfẹ́ pín kan àlìjánà yẹn àbẹ́ wọbẹ̀ torí ìdí eléyìí ò ní ṣe dáadáa tẹ bá ń sọ báyìí ọkàn òbí ọkàn máa yín mú sí ń pàkọ́ ni gbogbo sẹ́tọ́ wá tún jọ sẹ́tọ́ àtúndé kó bá yàtọ̀ lè gbà ọ́lẹ̀ náà gbogbo tó bàjẹ́. ọlọ́run ọba àlekọ́ ọlá ń sọ eléyìí fún wa wípé àwọn ẹni rè kọ́lọ̀ ń kọ́ka ẹni àti ẹ náà kún náà àwọn ẹni rè ló bá lóbi jẹ́jú wípé àlìjẹ́nà tó ga jù tó ga jù lọ́nà ọba àlejò ọládàkọ́ ní lànàbí náà sì fi sọ kó fi sọ wá lójú kòkòrò pé bàbá fẹ́ béèrè àlìjẹ́nà àlìjẹ́nà yìí ni ká máa béèrè àdìsí àbáwa àbáwa kọ̀tara lọ́gbà àtọ́dọ̀ àbáwa anásán malik àbáwa anásán malik lọ́gbà àtọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ nù sọ̀rọ̀ Bukhari ó ti wà nù sọ̀rọ̀ Muslim ó ní ànábì sọ fún àyè pé ìdáàkà altumu lọ àlìjánná tẹ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́n pé kọ́lọ́n kó sẹ́yìn lọ́mọ àlìjánná fasalúhu ulfirdaus ẹbẹ̀ ọlọ́run kó fún yín lálìjánná firdaus kílódé báyìí náà wà lálìjánná torí pé òun ni ó ga jù lọ́lá ní kọ́dà wà áwùsá tó lìjánná òun náà ló tún wá jẹ́ àlìjánná tó ṣe yí pé àárín wọn tó wọ́n ti lọ́wọ́ wàmí ní utabduru àníhàrò lìjánà ibẹ̀ ní gbogbo àwọn akérèmọdò tọ́lọ̀ ọ̀rọ̀ yẹn láti bí àlìjánà Firdaus ní gbogbo ẹ̀ wọ́n ti channel gbogbo ẹ̀ wá. torípọ́ lọ́n sọ fún wa mẹ́ pé ní àlìjánà tá a bá wà á máa mu wàrà á máa mu oyin á máa mu omi èyí tí ò ní dọ̀tí àwọn èèyàn sọ pé pure water làwọn ń tà ṣùgbọ́n tẹ bá wo omi pure water míì kí náà jẹ́ pure water ẹ̀fẹ́ pure àwọn pè ṣùgbọ́n pure lónìí olùgbòǹgbà tẹ́ máa wo pure ọ̀tà tẹ́ máa rí dọ̀tí inú láìlọ́nù pure ọ̀tà àti tébù ọ̀tà rí ẹ̀rú wò dọ̀tí mẹ́ ṣùgbọ́n lè ta sọ yìí ọlọ́run bá lè tọ́lá ní omi tó mọ́ ni. bákan náà ọtí tàlìjẹ́nà àwọn akérèmọdò wọ̀nyẹn láti inú àlìjẹ́nà Firdaus ìgbóni gbogbo ẹbí tí àdéhà àdéhùn tó bẹ́ẹ̀ tọ́wọ́ káwọn oṣojú kòkòrò àlìjẹ́nà fèrèdáwò làbára ibnu kathir wọ́n ní ìtumọ̀ pé ọlọ́ọ̀bà àlejòrá ní láyàdúgbòna ní àríwọ̀lá láyà kàrú náà bẹ́rọ̀ ha tá a bá ti rí àlìjẹ́nà fèrèdáwò tọ́lọ̀ bá ti fi wá sílẹ̀ àní ìkẹta ò ní tún àtúníṣẹ́ta tó ká bẹ́ẹ̀ àtẹ̀mí àtiwọ́ kọ́lọ̀ kó sí wá ní ọmọ àlìjẹ́nà ọlọ́ọ̀bà àlejò ọlọ́wà ń sọ fún wa pé kó láwùká ní ẹ̀lẹ́bà àrùn mi dáadáa ní ẹlmà fẹ̀rọ̀ bí lànà fi dá lọ́bà àrùn kọ́bọ̀là ń tà ń padà kẹlmà tọrọ bí wàlá ojú nàbì ní bìlì má dáadáa ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún wa pé ìrànẹ́bì tí ó yé wọn láwùká ní ẹ̀lẹ́bà àrùn káàlẹ̀ má tó ṣe pé ibùdó ńláńlá ẹ̀rí ibùdó tó tóbi nìdáadáa ibùdó tó kú tíntím ọlọ́run wá ní bíbúdó yẹn ti tó àwa tó ní tààdá àtààdé nǹkan nǹkan ẹ̀rí ibùdó ńláńlá òun làwa ní kọ́ jẹ́ tààdá abẹ́nìgbà lè kẹ́lí máa bí tààdé nǹkan ọ̀rọ̀ ọlọ́run ọba alẹ́. gbólóhùn ọ̀rọ̀ ọba kọ̀ọ̀kan ibùdó ńláńlá yìí òun náà láyé jẹ́ tààdá tààfin kọ́ rẹ̀ kọ́ ọ̀rọ̀ ọba ọlọ́ni bá harù tààdá ibùdó tó jẹ́ tààdá yẹn yóò sì àǹtán padà tó ká tó àwọn ọ̀rọ̀ ọba tán abẹ́rẹ́ tẹ́ ní yóò ọlọ́run aláwọ̀ jí iná di nítorí yìí má dáadáa bí búdò ńláńlá yẹn bó ti pọ̀ tó yẹn bó ti fẹ̀ tó yẹn bó ti tóbi tó yẹn ká tún wá múrú rẹ̀ ní ìwá ká tún mọ̀ sí kọ́ òun náà ó tún tán ọ̀rọ̀ ọlọ́run ọba òní sì tàn àbẹ́ẹ̀kọ́ ọlọ́run ọba àlejò ọlọ́sọ ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ náà nínú súrà míì nínú tó súrà kọ́ ni. tọ́lá ọba àlekọ́ láti sọ tó jọmọ́ ìta àkàyẹn náà tọ́lá ọba àlekọ́ láti sọ fún wa wípé wàláwó kánẹ̀l nínú sọ́látò Lukman tó jẹ lẹ́ẹ̀kejì kọ́ ni oníwàlá annama fẹ́lẹ̀ ardi min sajaratin akila mun wal bar. يمدوا من بعده سبعة أبر ما نفذت كلمة الله إن الله عزيز حكيم قد لقمان أدعوه ọlọ́ni lìláyé máa ti sàmà wá sí wọ́n ọ̀p gbogbo tí ń bẹnu sánmà àti ilẹ̀ òun lọ́wọ́ bá lòun ní. Inna Allaha wal Ghaniyyul Hamid. ọlọ́ni òun ọlọ́wọ́ bá ọba ọlọ́rọ̀ lòun ọbẹ̀ lẹ́yìn sí lòun ọlọ́ọ̀bà àríkọlá ọlọ́wọ́ nàmà abẹ́lá ọdún sọ́jọ́rọ̀ ti àkẹlá mọ́ ọlọ́ni kó ṣe yí pé ìtí ń bẹ lórílẹ̀ nínú gbogbo ogi pátá abáni kó di gègé kó di kálámù táàbí nǹkan kan wàlẹ̀ bá hárù gbogbo tí wọ́n ń jẹ́ búdò tí ń bẹ láyé pátá yẹ̀mú dùn òun wá ní tààdà tí ń bọ́ sínú gègé náà. káàbí nǹkan nǹkan ọ̀rọ̀ ni mí ń bá di ẹ kódà kátó ríru odò yẹn méje abẹ́rẹ́dà kátó ríru àwọn odò yẹn méje ká máa kọ ọ̀rọ̀ wọn lọ́wọ́ bá lọ máa ná ti dájú kẹ́lì tó gbogbo yẹn á lò yọ á máa pé ti tán gbọ́lọ́ ọlọ́wọ̀ bá máa náà fi ìdájí kẹ́lìmọ́ tó lọ ọ̀rọ̀ ọlọ́wọ̀ bá oníbì tán àníbì kọ́tán àwọn bá àmà tí kọ́tán fún dùkú. ọlọ́wọ̀ bá àlejò lá ní inna Allaha azizun hakim òun ọlọ́wọ̀ bá ọba boríborí lòun tí ó sì nǹkan tó lè borí òun láéláé. kàìmọ̀ sọ múra pé ọlọ́ọ̀ni ẹja gbogbo ẹni tó wá ní òun wá òun burú òun lágbára òun nípò òun lọ́lá kò tó tọ́ lẹ́hùn wọ́n ti wá dì mẹ́ni tó ju òun lọ tóun bá ti wá fẹ́ sakọ ọlọ́wọ́ kan báńkò <laughs> ọlọ́wọ́ báńkò <laughs> ẹ̀rọ bá báńkò ọ nù ọlọ́wọ́ báńkò ọ wọlé nù torí pé wọ́n ti sáré lọ́wọ́ ra wọ́n á halẹ̀ mọ́ ah, ọlọ́wọ́ bá àlejò rálọ́dẹ́ bá jà wọn náà sá tẹ́lá ti ṣe tọ́lọ́ọ̀bá àríkọ̀ lánàá òṣèṣe àìlèṣe tọ́lọ́ọ̀bá ni ìyẹn fi ń dààmú káàkiri nínú ọwọ́ wa kú wa káàkiri àdíṣà níbi ti ṣàlàyé ẹ̀fún wa mani ádàlí wà líyán fàkọ́rí ádán tó obel har ẹni bá lóun ó ṣe kẹ́nẹ́ tó bá lóun ó máa tara ni ẹni tó jẹ́ ọ̀rẹ́ ah, èmi ọlọ́run èmi ọlọ́run bá ṣe jẹ́ lọ́fẹ́ bá jagun láàrín máa fẹ́ múra wípé ẹ̀tọ́ náà ní ẹja sí láwọn ẹ̀tọ́ náà bí ó kúlẹ̀ ẹni ọba dán wọ́n kàn dín nú yọ wọ́n máa tó lóògùn ògùn kẹ́hùn ní òun lọ́lọ́ ní ẹgbẹ́ mọ̀ ni wọ́n gbọ́kànlé agbára kan ni wọ́n gbọ́kànlé òun gbọ́kànlé ọlọ́run ọba tí èkú ògùn tiẹ̀ lè kù ògùn rẹ ó lè ṣe kẹ́kọ̀ọ́ ẹ̀rọ àwọn àbójálà bí ah, ọ̀rọ̀ táwọn èèyàn jẹ láyé tẹ́wà gbóòrò ẹ̀rẹ̀ kẹta wá ṣiṣẹ́ lálátọ̀mọ́ tí ẹ̀mọ̀ wípé àwọn oògùn kan bẹ owó tó ń bò parí oògùn yẹn lásán náà wàláì ó tó yẹn náà wọ́n lè parí oògùn tẹ pé tó bá parí oògùn bí one point five million àbí jù bẹ́ẹ̀ lọ pé oògùn tó ṣe fún yẹn lásán ní àbá ní kọ́lọ̀ orí kìíní kan wá kọ́lọ̀ ra orí kìíní kan wá kọ́lọ̀ ra ẹsẹ̀ kìíní kan wá ní àbá wá jó gbogbo ẹ̀ tán wọ́n lè pé owó tó parí ògùn mẹ́sàn-án wọ̀nyẹn one point five million àti two million ní àbá parí ẹ̀ nìkan yẹn bá wà ń lò tí ọ̀rọ̀ wá rí ìsọ́jú ah wọ́n fi hàn wá lójú oorun pé àwọn ìyá àjẹ ilé yìí tó fẹjú wọn náà àwọn ni wọ́n jó ti fẹ́ èyí ṣe tí wọ́n náà wọ́n dààmú ara rẹ̀ tí one point five million náà kọ́nà kó o fi jẹ nǹkan tó da sẹ́mi ara rẹ̀ lójú ẹ̀ pé àwọn kẹ̀kẹ́ ní ìṣẹ́ ọ̀nà tó bá lọ sí ọ̀pọ̀ tó ṣe tẹ́ẹ̀sì wá mílíọ̀n náà àwọn ọ̀bẹ̀ máa ti ń ṣe ọ́nà ẹlòmíì wá ní wọ̀láì ń ti ń ṣe nítorí wọ́n ṣe tẹ́ẹ̀sì fún lọ títí tí wọ́n ṣe ra fún ní títímẹ́ǹtì ni ṣùgbọ́n gbà tó ṣe pé ibi tó gbégbàgbọ́ rẹ̀ lélẹ́ nípa wọ́n ń ṣe ní wọ́n ń ṣe ní náà ni ìjọba jáde láyé nù wọ́n ah! àgbà àgbà tó ṣe pa náà ewu lọ para ẹ̀ títí ń ṣe ọ̀rọ̀ títù ni kì í sọ̀rọ̀ pé ìyá kan ṣe ní kì í sọ̀rọ̀ pé àbá kan ṣe ní ọsítù lẹ́yẹ̀kọ́ lọ láti fi tiẹ̀ lórí ìdí eléyìí ọlọ́ọ̀bà àlekọ́ láròyìn ara ẹ̀ pé àzízù ọba tó borí gbogbo nǹkan lòun àti ìmọ̀ ọ̀jọ̀gbọ́n sí lòun lórí ìdí eléyìí ọkọ̀ àyà kan àyà kan tó kù yẹn ó níbi ká farabalẹ̀ ṣàlàyé níwọ̀nba náà ìyẹn ni òní tún jẹ́ á lè parí ẹ̀ lẹ́nìí abẹ́lẹ́wọ̀nba àlekọ́ lákọ́lọ́n kó jẹ́ ká ju ọ̀sẹ̀ títún bọ̀ lọ èyí tá a wí náà àtàwátà gbọ́ náà kọ́lọ̀ kó tún bìkà yẹn kọ̀ọ̀kan wá sí wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam salamu alaykum wa rahmatullahi wa barakatuh